us on. Amen. As for the Bible. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa. To Isaiah chapter sixty. Sí ìwé Àìsáyà orí ọgọ́ta. Verse one to three. Ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Set arise. Set dìde. Shine. Tọ̀. For light is coming. Torí ìmọ́lẹ̀ rẹ ti dé. And the glory of the Lord is rising above. Ògo Ọlọ́run ti wà lára wa of you. The darkness shall cover the earth. Òkùnkùn abo ayé. And darkness the people. Òkùnkùn biribiri lọ́dọ̀ èèyàn. But the Lord shall rise upon thee. Ṣùgbọ́n Ọlọ́run á dìde fún wa. And his glory shall be seen upon thee. A sì rí ògo rẹ̀ lára wa. And the Gentiles shall come to thy light. Àwọn kèfèrí wá sí wa síbi ìmọ́lẹ̀ náà. And the kings to the brightness of thy light. Àti àwọn ọba síbi títàn ìmọ́lẹ̀ náà. Briefly, eh? briefly. Èyí láì láì tọ́kọ̀ kan. This program is crossover program. Ẹ̀sìn ìbásípò tí èdè kejì. So meaning that what we want to talk about today. Ó túmọ̀ sí pé ìpàdánù sọ̀rọ̀ lé lórí lónìí cross over to take over. òun ni láti bọ́ sí ibì kan láti gba nǹkan padà. cross over to do one. bọ́ sí òdì kejì láti gba nǹkan padà. we started this yesterday. a bẹ̀rẹ̀ eléyìí ní àtàná. we told us yesterday. a sọ fún wa lánàá. that we have two types of generations. pé a ní àwọn ìran oríṣi méjì. we have shameful generations. a ní àwọn ìran eh, agbẹ́dútì ni. then we have a glorious generation. a tẹ̀ ní àwọn ìran ológo. and look at this place. wọ́n ní tí a bá wo bí yìí kàkà yìí. he explain to us. wọ́n á jẹ́ bó ṣe ṣàlàyé fún wa. that the light shine. dé ilé tán. for your light has come. torí ìmọ́lẹ̀ mi àti rẹ dé. and the glory of the Lord shall shine upon you. olùkọ́ ọlọ́run á sì wọ̀n lára wa. Are we trying to pass across? Wọ́n ní kí náà gbìyànjú láti sọ fún wa. If they are telling you. Huh? If they are telling you. Tí wọ́n bá sọ fún wa. That your light has come. Pé ìmọ́lẹ̀ wa ti dé. It's time for you to shine. Ìgbé àkókò wa ti dé láti tàn. Probably you are in darkness before. Bóyá ó túmọ̀ sí pé wà á ní òkùnkùn tẹ́lẹ̀. But now God is telling you. Ṣùgbọ́n nísìnyí Ọlọ́run sọ fún wa. Leave darkness. Pé kúrò ní òkùnkùn. Come to light. Wá sínú ìmọ́lẹ̀. And if God is telling you. Tí Ọlọ́run bá sì ń sọ fún wa. That leave darkness. Pé ká kúrò ní òkùnkùn. Come to light. Bọ́ sínú ìmọ́lẹ̀. He is telling you that leave shameful generation. Ó sọ fún ẹ pé kó kúrò nínú ìran àwọn adójútini. Then you come to a glorious generation. Ó wá sí inú ìran àwọn ológun. We mentioned we explained to us yesterday. Wọ́n ṣàlàyé fún wa lánàá. That who are those people that are in a shameful generation? Pé àwọn wo ni wọ́n wà ní ìran ní adójútini yìí? You see anyone that is in bondage. Tó bá rí ẹnikẹ́ni tó wà nínú ìgbèkùn. If you see someone that is being caused. Tó bá rí èèyàn tó a ṣépè fún of reproach. tó bá rí èèyàn tó kún fún ẹ̀gàn. if you see someone that fail always. tó bá rí èèyàn tó jẹ́ pọ́pọ̀ ń jákulẹ̀ gbogbo ìgbà. that person is still in a shameful generation. ó túmọ̀ sí pé àwọn tá a kà yẹn wọ́n ṣì wà nínú ìran adójútini. cross over to glorious generation. ṣùgbọ́n tí a bá wá sínú òsìn kúrò níbi kan bọ́ sínú ògo. they are anointed set of people. wọ́n ní àwọn kan wà tí a ti yàn. they are anointed. ó kí àwọn tí a ti fi òróró yàn. they are blessed set of people. pé àwọn eh, oníbùkún èèyàn. they are successful set of people. àwọn ló jẹ́ pé wọ́n máa ń ṣe àṣeyọrí. and they are vessel to honour. wọ́n dẹ̀ jẹ́ ohun èlò sí ọlá. we mention those people that are shameful children. a dárúkọ àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ agbógun ti ní. people like Cain. èèyàn bíi Kéènì. the original mother. ẹ̀ẹ́ eh, apani ní gidi àkọ́kọ́ people like Esau. Ẹ̀wọ̀n èèyàn bíi Esau. Who sold his birthright. Tó ta ọjọ́ bí ẹ̀ because of a small portrait. Torí àṣàrò kékeré. Hallelujah. Hallelujah. I tried to explain to us yesterday. Wọ́n ṣàṣàlẹ̀ fún wa lánàá. That if your are husband. Pé tó bá jẹ́ ọkọ. And you could not take care of your children at home. Tí o dẹ̀ lè ṣe gẹ́gẹ́ bí nǹkan tó yẹ kó ṣe lórí àwọn ọmọ ẹ. But if you go outside. Ṣùgbọ́n tó bá jáde sí gbòòrò. You are clearing table for side chicks. Àwọn parí tébù mọ́ ní fún oríṣiríṣi ọtí. You are a shameful husband. Ọkọ̀ agbódùn ti ni màá ní hallelujah. if you are a child. tó bá jẹ́ ọmọ. and your parents are nothing to you. àtàwọn òbí àwọn ti jọ ẹ lójú. you are a shameful one. adójútì ni ọmọ ni ẹ. you are not a glorious child. o kì í ṣe ọmọ ológo. hallelujah. hallelujah. I want you to be checking yourself. wọ́n ní ká máa yẹra wa wò. do you still want to cross over with this type of attitude. wọ́n ní ṣé o fẹ́ bọ́ sínú ọdún tuntun pẹ̀lú ìwà burúkú ọwọ́ rẹ yẹn. do you want to move from shameful generation. so tún fẹ́ kúrò tún fẹ́ tẹ̀síwájú nínú ìran adébútini sínú ìran adébútini mi. cross over from shameful to a solid glorious generation. àjọ fẹ́ kúrò láti inú ìran adébútini sínú ìran ológo. I pray in the mighty name of Jesus. wọ́n gbàdúrà lórúkọ Jésù Kristi. cross over will be a special one in our life. amen. amen. amen names àbí okay people like Gehazi. Eh? èèyàn bíi Gehazi. is also a shameful guy. ara àwọn ìran adójútini nìyẹn. because of small gifts. torí ẹ̀bùn kékeré. he supposed to have the most powerful prophet in the Bible. ó yẹ kó jẹ́ wòlíì tí ó bá ti lágbára jù nínú bíbélì. but small gifts. ṣùgbọ́n torí ẹ̀bùn tí ó tó nǹkan. he used to take care of his work take his. wọ́n fi wọ́n fi ẹ̀bùn tí ó tó wọ́n fi gba ògbó lọ lọ́wọ́ ẹ̀. I pray the mighty name. wọ́n gbàdúrà fún wa lórúkọ Jésù Kristi. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. The Lord will be with us in the mighty name. Amen àìsàn ayé wa lórúkọ Jésù ọkàn wa máa balẹ̀ ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa what are we telling you. kí là ń sọ fún yín nísìnyí. you want to move from a shameful generation to a glorious generation. bá fẹ́ kúrò nínú ìran adójútì ní sínú ìran ológo. number one àkọ́kọ́ you must be a believer. o gbúdọ̀ jẹ́ onígbàgbọ́. you must believe in God that you are serving. o gbúdọ̀ gbàgbọ́ nínú ọlọ́run tó o sìn. if you don't believe in the God that you are serving. tí o bá gbàgbọ́ nínú ọlọ́run tó o sìn. that it means that it will be very very difficult. ó túmọ̀ sí pé ó máa ṣòro gidi gan. for you to move from a shameful generation. fún ẹ láti kúrò nínú ìran adójútini. because as you are. torí bí a ṣe wà lẹ́yọ kankan. you are representing a generation. à ń ṣe aṣojú ìran kankan ni. because of our time. wọ́n ní torí àkókò wa lè lọ lẹ́kùnrẹ́rẹ́ nínú ẹ̀. we play with time we can do that. wọ́n ní ṣùgbọ́n bóyá ọjọ́ bá ṣe ń tẹ̀síwájú a ṣe é ṣe ká tún padà sínú irú nǹkan yìí. Abraham. wọ́n ní Abraham. is a believer. wọ́n ní onígbàgbọ́ ni. he so believe in God. ó nígbàgbọ́ nú ọlọ́run gan. to the extent that. débi pé. God told him. pé ọlọ́run sọ fún. leave your father's house. pé kúrò lé bàbá rẹ. he left his father's house. ó kúrò lé bàbá rẹ. from a shameful house. láti inú ilé oní adójútì. to a glorious house. sínú ilé ológo. and God promised him. ọlọ́run dẹ̀ ṣèlérí fún. I will make a great man. pé sọ di orílẹ̀-èdè ńlá. Wọ́n ní ta wọnú ìwé Àìsáyà orí ọgọ́ta. The Bible says. Bíbélì sọ pé. The light of the Lord. Wọ́n ní ìmọ́lẹ̀ Ọlọ́run. is going to shine upon you. Ó máa tàn lé wa lórí. Láì ní faratọ́ra wa, a ní ìgbé ayé méjì. ìmọ́lẹ̀ méjì. there we have two aya ní ìmọ́lẹ̀ méjì two different types of life. we have human life. a ní ìmọ́lẹ̀ ènìyàn. we have the God's life. a dẹ̀ ní ìmọ́lẹ̀ tí olúwa. the life you are talking about. wọ́n ní ìmọ́lẹ̀ tá à ń sọ̀rọ̀ pálẹ̀ ni. that is that as as a life. tó tí ọ sọ fún wa kó ti dé. is the light of God. òun ni ìmọ́lẹ̀ ọlọ́run. is that light. ìmọ́lẹ̀ yìí. when you start shining. tó bá bẹ̀rẹ̀ sí ní tọ́. that's when people will now come to your shining. ìgbà yẹn ìgbà yẹn ni àwọn èèyàn máa wá rí pé iná ìbẹ̀rẹ̀ sí ní tọ́ for a man. wọ́n ní fún ènìyàn nìyẹn. You are Abraham a man, my husband. Wọ́n ní Abraham jẹ́ ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí ọkọ. He he make sure he train his children. Wọ́n ní ó rí dájú pé ó tọ́ àwọn ọmọ rẹ̀ dáadáa. If you are a father. Tó bá jẹ́ bàbá. You fail to take care of your children. Tó bá kùnà láti tọ́jú àwọn ọmọ ẹ. You are a shameful father. Ee bàbá adójú ti ni ẹ. You are a shameful father. Bàbá adójú ti ni ní ẹ. It will not be nice. Tí o bá ti dẹ́ ṣe dáadáa. You cross over with such such type of attitude. Tí o bá dẹ̀ jálẹ̀ tó bá tún bọ́ sínú ọdún míì pẹ̀lú sometimes ago. wọ́n náà sọ fún wa nígbà kan rí. I was in Oshodi. wọ́n náà wà lóṣòdì. and the man was tanning. Eh, he was eh. drinking his tea. wọ́n lọ́kùnrin yìí ó ti jẹ oríṣiríṣi ẹ̀rọ ń tanyin. he said that he just ate a plate of three hundred naira. wọ́n ló ṣe ẹ̀sán pé ó ṣe jẹjẹ pléètì àwo pẹpẹ súpù three hundred naira tán ni. ògúnfe àti. okay okay oh, oh, goat meat and fufu. three hundred naira. just three hundred naira worth of pepper. I don't know how much you are selling it now. wọ́n ní àwọn ọmọ yìí tó ń ta ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ìjẹun náà àwọn ẹ̀jẹ̀ ìjẹun sìn. but you guys know how much they are selling. but ẹ iye tẹ́ ń tà àti iye ọmọ tẹ́ ń jẹ́. and he was now telling his friend. ó wá ń sọ fún ọ̀rẹ́. he now said that I, I, he met a lady. ó wá sọ pé òun bá àwọn obìnrin kan pàdé. he even got a plate for her. ó ló tẹ̀ túra eh, òdiwọ̀n ògúfe àti fùfú náà fún gẹ́gẹ́ bó ń ṣe rà. and then I'm a little bit radical than this. wọ́n ní nígbà yẹn kẹ̀rẹ́ eh, àwọn ṣì wà nú ayé àwọn òbúra àgùdọ̀ sọ́ o. a little bit radical means inú ayé mo wà radical. ẹ mi ò lè sọ pé wà radical ni wọn. ẹni mi ò bá pè wà radical. hallelujah hallelujah. àmì radical pastor àmì radical teacher. ok wọ́n ti sọ bẹ́ẹ̀. Hallelujah. Hallelujah. I call him. Wọ́n pè é. Have you married? Ṣé o ti gbéyàwó? He said he's married. Ó lóun ti gbéyàwó. I said you where are your your family. àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń kọ́. he said they are at home. ọ̀nà wà lé. àbẹ́ yìí tì í ṣé wọ́n ti jẹun. he said he left hundred naira at home. wọ́n lọ sọ pé òun fi ọgọ́rùn-ún náírà fún wọn lẹ̀ lé o. he just ate a plate of three hundred naira. ó dẹ̀sẹ̀ jẹ́ àwo fùfú àtògúfe three hundred naira. he bought another one for a lady who don't even know anything about. ó tún ra abọ́ mi fún obìnrin tí ò mọ̀ rí rárá. you now left your three children. ó wá fi àwọn ọmọ mẹ́ta rẹ̀ lẹ̀. and your wife. pẹ̀lú pẹ̀lú yà. with hundred naira. pẹ̀lú ọgọ́rùn-ún náírà. ẹnì àkúsí Hey, that person is going to die in abject poverty. Amen. As a wife. Gẹ́gẹ́ bí aya. If you are not submissive. Wọ́n ní tí o bá ní tẹríba. I'm telling you. Ee, wọ́n sọ fún wa o. You will die a what a shameful generation. Wọ́n ní wà á kú gẹ́gẹ́ bí ẹ̀ràn adójútì ni. You are a wife. O jẹ́ aya. You don't value your husband. O pọkọ rẹ lé. But you value your pastor. Ṣùgbọ́n o pa ẹ̀ eh, olùkọ́ dá sílẹ̀ wọ́n ní o kàn wá iná ìkúnra ilé. you are not needing for your husband at home. tí o lè kúnlẹ̀ fọ́kọ ẹ nílé. you are needing that for your pastor. o wá kúnlẹ̀ fún nípa ìrántí olúwa rẹ dadi jí owó kí yín o ẹ káàárọ̀ ṣé fẹ́ tọ́ ọlọ́run jẹ ni you want to bribe your God o lè bribe ọlọ́run o lè bribe ẹ̀fẹ̀ wọ́n ní ṣe mọ̀ pé tí ọkọ rẹ ò bá fọwọ́ sí lílọ sílé ìjọsìn rẹ wọ́n ní àdúrà rẹ ò lè ṣe ìtẹ́wọ́gbà. I sound somehow àbí. wọ́n ní ṣé orí bákan lára wa. so as a wife. wọ́n ní gẹ́gẹ́ bí ìyàwó. put it at the back of your mind. fi sínú ọkàn rẹ. ìwà àì Sarah was even calling her husband my lord. wọ́n ní ṣé ìràwá Sarah wọ́n ló ń pe ọkọ rẹ̀ ní olúwa mi. ó olúwa ní kí ni o. olúwa mi. So irú ẹni ẹni òní kúlẹ̀ kí ọkọ ẹni. Do you think that kind of a is not going kneel down for her husband at home? Hallelujah. Hallelujah. Ọ̀pọ̀ nínú àwọn obìnrin ní ìsìn. Many women men nowadays. they say their children is their husband. why not lay yourself on the bed and allow your, your male child to start doing on you. hallelujah. hallelujah. tẹ́ ẹ bá tí ẹ bá fẹ́ ọkọ yẹn tí ẹ máa if you don't get married if you don't get married to that man would you have gotten that child that you are claiming as your child. you are crossing over to a shameful generation. wọ́n ní òun gbẹ́sẹ̀ kọjá sínú ìrọ̀ adójútì. ọmọ ẹ̀ wo lọ́kọ ẹ̀. who's your child is your husband hallelujah hallelujah ẹ̀yin ọmọ náà tí ó dẹ̀ ní làákàyè. even you children that you are senseless nothing else there for you. wọ́n ti pé ọmọ mi lọ́kọ mi. Eh, they are calling you my husband my husband. wọ́n wá ìyá yín wá fi yín kọjú sí bàbá yín. they are now using you to confront your father. ṣé ẹ mọ̀ bàtà àwọn méjèèjì jọ ń kúrò yàrá wọn. do you know when they are. do you know do you know when they met each other. do you know eh, ẹjọ bàbá tí wọ́n jọ súnmọ́ àbí tó pàdé ara wọn. ìgbà tó jọ pé tó jọ pàdé ara wọn tọ́rọ̀ wọn jọ yíra wọn. tó wà níbẹ̀. were you there when they met each other and they, they are not using wọ́n wá ń dùn gẹ́gẹ́ bí irinṣẹ́ ohun tí ò dáa. inú ẹ̀ wá dùn. and you are happy. ìyàwó ẹ̀ náà ṣe bread. your wife gonna do that kind of a thing for you anyway. hallelujah. hallelujah. ìyàwó ẹ̀ náà ṣe kí o. your wife is going to do that thing for you It's going to be payback time for you. we are crossing over to take over. Hey, we are crossing over to what. to take over. to take over what. glory. glory. I take over ìṣẹ́. We are not taking over poverty. I take over ìtìjú. We are not taking over shame. So if you want to be a glorious child. Tó bá fẹ́ jẹ́ ọmọ ológo. You must be a worshipper. O gbúdọ̀ jẹ́ olùsìn. Gbogbo ibi tí Abraham ń lọ. Wherever Abraham was going. He always built altar there. Wọ́n ní ó máa rí dájú pé òun jẹ́ pẹpẹ. He built altar wherever he goes. Ibikíbi tí Abraham bá lọ. He will say that I must worship God. Wọ́n sọ pé mo gbúdọ̀ sin Ọlọ́run. Tí o bá jẹ́ni tó wò pé o lè sin Ọlọ́run mọ́. Ìgbà kádọ̀ fẹ́ confessing that church you cannot worship God again. tó ti follow Dr. Abel Damina lórí ṣe lórí TikTok. and you follow Doctor Abel Damina on TikTok. tí ó jẹ́ pé ó ti canvas ọpọlọ that he has canvas and put and saturate your brain. issue ti wà o. hey there issue already. hallelujah. hallelujah. ọjọ́ òní ti wà lórúkọ Jésù. ọkàn wa máa balẹ̀. amen. you must be a worshiper. o gbúdọ̀ jẹ́ olùsìn. in order for you to take over. wọ́n lẹ́ẹ̀kú fún ẹ̀ka lè bọ́ sí ipò tó yẹ ká bọ́ sí. for you to take over you must be a what you must be a what another point here is this. I want to close it up. you must be a covenant keeper. you must be a what covenant keeper. look at Anna. Anna. made a vow. Anna ó ṣe ó ṣe kí ó ṣèlérí. kí lẹ rò kó ṣẹlẹ̀. she made sure she keep the company. wọ́n ló rí dájú pé ó mú ìlérí rẹ̀ ṣẹ. brothers and sisters. ará lọ́kùnrin àti lóbìnrin. you want to be a glorious generation. tó bá fẹ́ jẹ́ ìran ológo. you must be a covenant keeper. gbúdọ̀ jẹ́ tó máa mú ìlérí rẹ̀ ṣẹ. check yourself. yẹ ara rẹ wò. what covenant have you made with God. wọ́n ní ìlérí wo ló ti ṣe láàrin wa tọ́dọ̀ o. have you kept it. wọ́n ní májẹ̀mú yẹn tí o ti ṣe tí àbó ṣì ń ṣe. ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa. amen. ojú òde ní tiwa. and the last but not the least. wọ́n ní èyí tó gbẹ̀yìn ẹ̀ you must be pure. wọ́n ní o gbúdọ̀ jẹ́ mímọ́. because light is pure. wọ́n ní torí ìmọ́lẹ̀ jẹ́ mímọ́. the light of the Lord we are talking about. wọ́n ní ìmọ́lẹ̀ Olúwa tá à ń sọ̀rọ̀ nípa is pure. wọ́n ní ó mọ́. Hey. That is what is pure. You must be what? If you want to shine in that light. You must be pure. The example we give to us is Because some people will say that eh, ẹ jẹ́ kí n fi vibe díẹ̀ díẹ̀ Because some people will say let me garnish it with some points fifty mo sọ fún ọ pé tó bá bu omi kalẹ̀. I told you once you put water down. tí ìgbẹ́ kékeré bá já sílẹ̀. and there is small places in it. So o bá kọ̀ntínú àti mú kọ́ are you going to continue to drink the water. o ní mú àbí. you want again. wàá sọ pé ó dọ̀tí. he says it's dirty. wàá sọ pé kò wá okay. he says it's not my okay. it's contaminated. hallelujah tó bá lo ọjọ́ ọmọ ọlọ́run. if you say you are a son of God. tí element five olóso díẹ̀ díẹ̀ wà lára. and if there is iota or element of. Asoro. Hey. Asoro. Hey. It's going to be difficult. To be a glorious child. To be a glorious child. It's going to be difficult. Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. Amen. Mo sọ èyí ná. They said my father and the Lord has said this. A pàdé lọ́dún tó ń bọ̀. We going to meet next year.